بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته تعتفع تعفتع نقرأ عقيدة فهمي مقيمي القصيدة الحائية القصيدة الحائية ìtumọ̀ rẹ̀ ní orin ewì tó dábà kan pè lórin ìwọ̀n tí àwọn míì ti ń gbọ́ ọ pé náà ní orin àwọn Saheed Òṣùpá àti Ọ̀ṣọ́ Àlàbí òun ni wọ́n pè mọ́rin tí wọ́n yẹn náà bá kó bẹ̀ àbájá sí pé wọn máa lulu sí wọn lé súnmẹ́ǹtì tí wọn sì sọsọkùsọ ìmọ̀ wọn lulu àǹfọ̀ní wíwìkúwì nǹkan bá jẹ́ nìyẹn tó fi kó sínú alimuhammed tí mùsùlùmí gbọ́dọ̀ sọ̀rọ̀ fún nítorí pé wọ́n fi kéwú gbélé yìí kalẹ̀ ní àánú lè fi Yorùbá sọ tí ó sì lọ àwọn làwọn ọmọ ya kọ̀ọ̀kan tá a ti rí ní ìsìn tó ń fi ewì gbá kánú Islam jáde ewì náà ni eléyìí jẹ́ kí owó tí wọ́n jèdè Yorùbá àwọn Haúsá náà lè wí tiwọn náà Ìgbò náà lè wí tiwọn tán bá ní. ìgbà kan bá ti máa ṣe lẹ́kṣọ̀ ní ìdánilógbò ní Ogun State ọ̀sùn mẹ́kùn mẹ́rin dáadáa nígbà àwọn abúlé-jì ẹnìkan bẹ́ẹ̀ ọ̀lọ́ọ̀rẹ́ wọ́n fi àkànnù Islam àwọn ẹgbẹ́ wá àsìkò yìí ni màá fẹ́ kí ìyàwó ẹni tó sponsor rẹ̀ nǹkan islam fi kéwì lọ́dún pé pé èyí sì ṣe pé kàn wí kìí tàbí sákànjà sọ kankan mo pẹ̀lú fáàmù àwọn ahlùsùnà ló fi ṣe kí ni ewì ni sọ nípa bẹ́ẹ̀ orin ewì wá lélẹ́yìí kò nílò nù kò ní sọ pé sọ nù wọ́n wá pé ọ̀rọ̀ wíyù rẹ̀ òun ni ha nítorí pé àwọn tó ń pè ní kọfí àdìyẹ oríṣi ọ̀rọ̀ lọ́wọ́ lọ́dọ̀ àwọn ọlọ́mọ eh, ọ̀làrú bẹ́ẹ̀ni wọn sọ fara fìkan ni àwọn míì sọ pé ní kọlọ fún ọdún máa pé kọlọ fún kọfí yà. àmọ́ yẹn náà ló ń wá sílẹ̀ àfi máa ń sọ pé. النونية الحائية قافية يعني الأجبالير بين القافية الحائية يقاقوني نفقري رفلو حق حق حكارم حكارم كده أوسعنا فيه حكارم يعني حق èyí tó gbẹ ṣùgbọ́n káàwù ní èrú wá òun lèyí tó lómi nú ìtumọ̀ rẹ̀ nínú làá fi kọ́ kéwù ńgbà àgbègbè káàwù káàmì èrú wá ẹni kó káàwù tó lómi nú tó bá fẹ́ kó sùn ìtàn fọ̀ jáde tó fi bẹ́ẹ̀ ní ìfìmọ́ fún káàwù tó ní omi nú kọ́ wá parí pẹ̀lú èyí tó ṣáájú káwò mi òwúwa rẹ̀ tó ń pè ní hákàlì kò sí ìdàrí orin ewì yọ wá parí pẹ̀lú ha kí ló rin orin ewì yọ wá sọ fi aqidati ahli sunnati wal nípa àdé ọkàn àwọn ẹni tí wọ́n wà lórí ìlànà nẹ́bí sallallahu alayhi wa alihi wa sallam tọ́jọ́ ti àpáwọ̀ àgbà Abubakri Abdullahi ibn Abi Daud As-Sijistani ẹni táwáyé ní two o oh two tí wọ́n sì jáde láyé ní two seventy five al-Hijri kọ́lọ́nkọ́ ní kẹ́ àfàwà nígbà tí afá bẹ̀rẹ̀ orin èwì pẹ̀lú tí wọ́n ṣe. ما ضاع بين بنت وين تمسك بحبل الله اتبعي لهداه ولا تكن بدعيا لعلك تفلح تمسك بحبل الله واتبع الهدى ولا تك بدعيا لعلك تفلح يسمى يسمى بقوانين فعول مفاعول فعول وفاعل فعول وفاعل فعول وفاعل هذا اسمه فواح يتنقل من بحر الطويل من بحر الطويل sì máa ní júùsì mẹ́jọ mẹ́rin ní sọ́dọ̀ mẹ́rin lókun ní àjò tó tẹ̀ kọ́mọ̀ náà ni wọ́n mú wá èwo lọ́kọ́mọ̀ èyí tí àròdù àti dọ́rùbù rẹ̀ máa jẹ́ kí ni wọn ṣe jẹ́ kí ni ọ àkókò tọkọ yàrá ìrànlọ́wọ́ yẹn òun ló dẹ̀ pé orin àwọn olùmọ̀ pọ̀ lórí ẹ̀ tọ́lá àwọn yòókù sọ̀rọ̀ áàmù sọ̀rọ̀ áàfúnà sọ̀rọ̀ mẹ́lẹ́yìn lọ́rọ̀ torí bẹ́ẹ̀ náà wà ní kọ́ni yóò fi lè máa lọ lẹ́sẹsẹ kí wọ́n máa sì ń ké orí bẹ́ẹ̀ lọ wá. المؤلف sọ pé تمسك بحبل الله okùn ọlọ́run gbà á mú. حبل الله من جاء الكتاب كل عليه سمع السنة ناسي بعمو ثم تعالى تقول بحبل الله واتبع الهدى الملاقفة بحبل الله كجع الكتاب واتبع الهدى قلت لمن جاء السنة ولا تكن بدعية أقصت جنيه májèlé àríyá aládàdálẹ̀ sọ bíbáàtù abáṣe nísìbà rẹ yóò di bìdì ẹyù wàá rí mú fún taako bẹ ọmọdé sùn mọ̀nsó ọmọdé bìdì ẹyù wọ́n lé atẹ́kùn bìdì ẹyà ajẹ́ oníbìdíà ọlọ́nkọ́ ní àwọn oníṣẹ́lá fò sọ̀mọ́ àwọn ní ọ̀nà kan tí wọ́n gbé kalẹ̀ tọ́jọ́ súnà kì í sì ṣe súnà wọ́n fi káwọn èèyàn rìn wọ́n ń pè ní bìdà gẹ́gẹ́ bí aláàmọ́tò Ṣátíbì rahimahullah ta'ala tí wọ́n sì ṣàlàyé rẹ̀ la'allaka tuflihu bóyá wà á jẹ́ jèrè yẹn ni pé ó lè jèrè bóyá ò sí bẹ̀ mọ́ wà lè jèrè ọwọ́ àtúnwá tún wí níbi ẹsẹ̀ kejì pé. قدم بكتاب الله والسنن التي أتت عن رسول الله تنجو وترمح ودين بكتاب الله والسنن التي أتت عن رسول الله تنجو وترمح ودين لا ترى دانه يدين ó ṣẹ̀sìn yóò ṣẹ̀sìn di náà ẹ̀sìn gángan nìyí. wọ́n máa ń pè tẹ́ ní dáánà dáánà lè túmọ̀ ah, nǹkan ní àdúrin mọ́ ọ̀rọ̀ pé ti dànù o àádà rẹ̀ ni kò ṣe nǹkan báyìí ọdọọdúnrín mọ́ tó lè fi ṣeré ẹ̀sìn ní ẹ̀yà ọmọnìyàn wọ́n bá ti rí téèyàn bá ń sin gbogbo ìgbà wọ́n lọ ti di déènù o wọ́n ẹ̀ka ẹ̀sìn lèyìn wọn dán wọn ẹ̀ka wáta jẹ́ mùsùlùmí nísìn kò sí ibi yóò tó lè wà wọ́n fẹ́ dọ́gbọ́n fi kìíní nìyẹn àwọn ẹ̀sìn tẹ̀lé lẹ́yìn àmì súnà nìyí gbogbo bí wàá bá ọ̀fọ̀ lọ́gbọ́n fi súnà lọ́lẹ̀ ló fi já sí pé àní di kí ẹnìkan wà kọjá súnmi káwá ní dandan kan sá máa káwọn ọmọláde fún ọjọ́ kọ́ wọn máa sì gbìn kárí láti fi wọn máa sún pọ̀ mọ́rọ̀ àkídà àti súnà ni bẹ́ẹ̀ ni mathematics bá ọ̀rọ̀ kíra àti ẹ̀rọ àgbẹ̀sẹ̀ yẹn lè bọ́ ọ́nà àti ìdàrẹ́ ẹjọ́ bẹ̀rẹ̀ rẹ̀ ẹ̀. Eh, àbá yìí nígbà dé fàbí nígbà tá a rẹ̀ dé gbà yẹn ìkàlẹ̀ mọ̀ pé kálukú ń fà wá tẹ̀bílẹ́tì ń fà wá mss ń fà wá ó mọ̀ pé wá kálukú sá ń fà wá pé àmọ́ bí wọ́n yà sí so inú ọ̀rọ̀ tó wá sọ nígbà tá a múrò bí ká fẹ́ máa lọ mọ́tọ́sà kìkì wa òun náà ni pé ráàyè tó mú ni ni pé kí wọ́n fún yàn ní náwó wọ́n sàgbà kan náwó wọ́n fún yàn kò sọ fún àwọn náà sọ pé kí làwọn ṣe mm. nítorí pé gbogbo <laughs> lápẹẹrẹ lèzi ọmọ ẹfọ ọdún sí bú jùmlá yóò ní aláhùn fi sàmà ọmọ ẹmu kábàrò sí bú jùmlá wa àyàn wọlé pé apẹẹrẹ sí bú jùmlá nínú àwọn jùmlá mẹ́ta tá a ní aláhùn fi sàmà ọyẹ wí wọn ní aláhùn fi sàmà wọn ní lábùrù jàlálà mọ̀tàdà fi sàmà jáde ọmọ ìṣòro sí bú jùmlá ẹ̀rí pé wọ́n wọ̀. lẹ́yìn náà ni pé kódà tí ọba kẹkẹ yẹn wọn aláàfin sàmà wá ìdó nìgan ìmọ̀ because gbogbo tí bá dó wájú èèyàn kẹ́kọ̀ọ́ ní máa jù òun ló sì tóbi jù lọ́sàn akẹ́kọ̀ọ́ kódà ìyẹn lè rí wọn fa àbí tí wọn mi bí ẹni tó dó wájú mi ń ṣe kò tiẹ̀ tún mú aláàfin sàmọ́ wa nu ti ń kàn án lọ́wọ́ sọ̀rọ̀ fi ṣe pé tí wọ́n bá ní dínú èèyàn fi hàn pé ìgbà tó dún ni mo ti dáadáa rẹ̀ lè fi ṣeré oníwọ̀ dídì kitabillahi tíra ọlọ́run ni ó dúnrín má ó sì ń bí ẹ̀sìn ọ̀sùnà nílẹ̀ tí àtàwọn ọ̀lànà tó ṣe wípé àtàwọn rọ̀ṣùn lè láàyè. tó wá látọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run tó bá síbẹ̀ tájú wàhálà ọ̀tẹ́rù bá ṣòkó tó wá jèrè tí bá tajà tí wọ́n ń jèrè ó ti ni ó jèrè afáàtì wa ó fi hàn pé bí a gẹ̀rẹ̀ òun ni alukóránù torí afáà nínú nǹkan tó lè dún níná ọ̀pọ̀lì rẹ́rù mákìlọ́ọ̀kì kàlámù máa ní ìkìrà bìdálẹ̀ kàdá nàlẹ́ àfàkìyà òun àfọ̀sàṣọ. وقل غير مخلوق كلام مليكنا بذلك دام الأنبياء bọ́lá ọkùn gẹ́rọ màsílókè sọ pé gẹ́rọ màsílókè ní Al-Qur'anu sọ pé kì í ṣẹ̀dá sọ pé gẹ́rọ màsílókè ní ó fi hàn pé ọkùn sọ pé kàlámù mọ́líkì náà bá a ti máa ń torí nínú ọpọlọ ẹlẹ́dàá wa olùníkàpá wa ti ṣe Allah gẹ́rù màkìlófin kì í ṣẹ̀dá ká sọ pé yọ padà parun jìdálíkà kó irú eléyìí yẹn tó bá sọ̀rọ̀ eléyìí pẹ̀lú eléyìí yẹn irú ọ̀rọ̀ báyìí daniel atakeya o jáwọn tàkìyí òun ni atakeya o àwọn olùbẹ̀rù ọlọ́run àfikọ̀sẹ́ ni ó páyà ọlọ́run tó ní súnà ẹlòmíín bá lóru páyà ọlọ́run ni tí ò ṣe súnà ìpinnu kan torí kí ni ìpáyà ọlọ́run ọba kó sí okùn sínú fẹ́ńlò ẹlmọ̀rọ́tì ọ̀tẹ̀rọ̀tì mahadúrọ̀ ẹni ọba ṣe náà lọ́bẹ̀ wọ̀lọ́. bìbálíkà pẹ̀lú ọ̀rọ̀ tá a sọ yìí dánilá àtọ̀kọ̀yà ò ń làwọn olùkáyọ̀ ọlọ́run ọba fèsìn lọ́hùn. wà á sọ hó wọ́n tún sọ ọ́ nínú ìfàsọ́hà wọ́n tún wí bóde fáwọn yẹn fún alukọ̀ àrùn kàràmù lọ́hìn rẹ́rù màtúwọ̀kọ̀ afẹ́ wa sọ yìí pé ọ̀wọ́n á gbọ́dọ̀ wá nú àwọn àlùwà kìfíyà o wọ́n fi hàn pé àlùwà kó fún mi ajá ń kọ́ bídà èmi ò ní sọ pé ìdáná ìsìn ní sọ pé kì í ṣẹ̀dá mo dúró lágbèdè méjì àfa àṣekìlọ̀ kọ̀ọ̀kan ọ̀làtẹ̀kùn fẹ́ẹ́ fún ààrẹ ní ìbẹ́lọ́wọ́ pẹ́ńfìn ẹ̀kọ́ ẹ̀rọ. كما قال أتباع لجهن وأسجح ولا تقل القرآن بالحق قائلا كما قال أتباع لجهن وأسجح ولا تقل القرآن لا تكن قائلا خبروا لا تكن كان يكون كان فعل ناقص اسم تكون أو يعني ضمير مستتر وجوبا تقديره أنت أو اسم تكون قائل واجه خبر كان ولا تكن قائلا في القرآن بالعصر ìwọ má sọ pé wo dúró láàrin nípa ọ̀rọ̀ alukur'an mi ní pè lẹ́dà mi ní sọ pé kì í ṣẹ̀dá má sì bẹ́ẹ̀ o kàmá kọ́lẹ̀ ẹ̀tùbẹ́ òǹdí jáde báwọn àtẹ̀lé já bónú sọfúnwán wọ́n ti ń wí ìkú ìwà àsìjà tó tí wọ́n ti wá ń lọ́gùn rẹ̀ àìpé rán àwọn ọ̀rọ̀ àdúrà àgbàpẹ́dà ni àgbàpẹ́ kì í ṣẹ̀dá àdó sáà ní tiwa ni. àwọn àtẹ̀lé jáàmù ṣe sọ wà á sì tà fún ọtọ àlọgbọn ọ kéde ẹ̀ síta. wọ́n á tẹ́kọ̀ọ́ ní ilé kọ́ránù kálukú kọ́ránù hàn fà iná kẹlẹ́ màláhi bí fún yóò dọ̀ṣẹ̀. فإنك لا نرضى ó ní má tún sọ léyìí wọ́n látẹ́kùn ọ̀rọ̀ làbíyà tó ní o ni ma tun so leyii won latekun oro labiya tun ni o eleyii ni ara ànáhìó ànilàbíyà ti ìgbé láfúzí kìlìkọ̀ ánì màlọ́ kẹtìkẹtì àní wọn lọ tí ní rọrùn bẹ́ẹ̀ mọ́ alimami Bukhari rahimahullah kẹtìkẹtì wọn wọlé àtẹkùn mí sọ jáde yíká àlùkò ánù kùránù.

wọlé àtẹkùn mẹyì sọ pé alukọ̀hánu alukọ̀hánu kálíkọ́n ẹ̀dá kan ní ọ̀rọ̀ tó wù sí mọ́kẹ́. fáyín nà kàrà àmọ̀lọ́hí dájú ọ̀rọ̀ ọlọ́run ọba táwí yóò bá òbí làbọ̀rí pẹ̀lú gbólóhùn náà láti tàlàyé rẹ̀ ọba ká bóde òtí kọ̀ọ̀rọ̀ ọlọ́run bóde ni ẹ̀ má sọ pé ẹ̀dá ni mo tó jáde lẹ́nu yẹn. ọkùnrin yẹn kájà lọ́lọ́hù lílọ́kàn kì í jẹ́ ọ̀rọ̀ tán kàmá ń يخفى وربك أوضح مولاك جل الله للخلق جهوة كما البدر لا يخفى وربك أوضح أمي أيضا عكيدة تسأل الله رؤية الله سبحانه وتعالى للمؤمنين عبيد هذا رؤية للمؤمنين الله yawm al-qiyamah rírí táwọn mùmínì orí àlá níjọ́ gbẹ̀dẹ̀ àkìyàmọ̀ pẹ̀lú gbàgbárí wọn agbọ́dọ̀ nígbàgbọ́ kó ti tọ́ ni afáàní wọ́kọ́lì ẹ̀dẹ̀rì bá a ti ń pín kínní ẹ̀ wọ́kọ́lì yatajalla Allahu àtẹ̀sọ́ pé ó yàtọ̀ láàyò ti tó sọ pé ọlọ́run ọba yatajalla Allahu yọ hẹ́n lèlè kálíkì sí gbogbo ẹ̀dá jaharatan ní gbangba ìhàn nìkan mọ̀lẹ́bàdìrú bó ṣe já sí kó sùpà àjọ kẹrìnlá láyà á bí èsì pamọ́ àbádé tètè ń bẹ́gbọ́n ká òun làdé sí i látùdọ̀ múnà lèrò yàtì ẹnìkan ò ní kò ní fi mi rírí ọlọ́run tó wà pé lágbájá ò ti ga jù ọyá kó wájú mi kò jẹun ọlọ́run dáadáa bàbá àbí ń bẹ̀ fúnra wa ní oṣù ká ti ń yọ níjọ́ kẹrìnlá kámọ̀lì bá dírù gẹ́gẹ́ bí òṣùpá ọjọ́ kẹrin láyà kàfá tí ọ̀pá mọ́sẹ́nikẹ́ni ọ̀rọ̀ bùkà àwùjọ bò ẹlẹ́dàá rẹ tó máa kílẹ̀ àjòṣùpá ẹ̀ lọ káwọn onígbàgbọ́ òdo ń jọ́gbìn nàìjíríà. a tún fẹ́ mú ròyìn ọlọ́run bá wá bíbá yẹn. àwọn min sifatillahi subhanahu annahu lam yalid wa lam yulad. ولم يكن له كفوا أحد وليس بمولود وليس بوالد وليس له شبه تعالى المصبح وليس بمولود وليس بوالد wàláyísà bí mòlúdí wọn ò bí wàláyísà bí wà á lè dè òun náà dẹ̀ bímọ àsọpàrọ̀ wọn bá ti wúrò àti báyìí wọn ti tàpá wọn kiri yóò nìyẹn. ààrẹ ti gẹ̀ẹ́dì wọn fẹ́ jésù lọ́mọ ọlọ́run bó sọra wí lásán yìí òwe ṣe kiri وليس له شبه خصوصيني تخصيجي جفله تعالى المسبح جيجا لهم للك ولا لهم المسبح وبتا من صف ماري سبح يسبح تسبيحا مسبح مسبح جيجا لهم تعمل صف ماري وقد ينكر الجهمي إيه هذا وعندنا فمثل ما قلنا حديث مصرحا وقد ينكر الجهمي هذا وعندنا بمثل ما قلنا حديث مصرح وقد ينكر الجهمي ẹni tó bá jẹ́ jáàmù àwọn ọlẹ́yìn jáàmù ọmọ sọ̀fùránù ni irú wọn táwí àwọn máa ń takò ní tiwọn wàá ń dànù àmọ́ ń bẹ lọ́dọ̀ tó àbí mèsù dáàkì máa kó nínú irun káàfin tó ń ta sọ yín lódodo àdéhìsọ ni mọ́sàbùrì kan àdéhìsọ tó ṣe yí pé ọ̀la ọ̀rọ̀ mọ́lẹ̀ yẹn yẹn wọ́n ti wá di ohun ọ̀pọ̀ fún wa wọ́n fẹ́ rí àdéhìsọ yẹn lọ́la ẹ̀ gbọ́dọ̀ jí àwa wò kálukọ́ lọ kọ tiẹ̀ jáde wá ti kọ́kọ́ sọ̀rọ̀ fún omi bá a sì wá fún wa wọ́n ti sọ ọ́ síbẹ̀ nìrọ̀wá hújẹ̀rì rọ̀ hànà kálẹ̀ mọ̀ hànà jẹ́ fọ̀kúl mẹ́sìlánà kọ́dí kọ́lá fídà kájà ń jáhó tàjáhó. nìrọ̀wá hújẹ̀rì. أما قالوا محمد وقل إنما قد قال إذا تنجحوا Ìgbàlá di ìtìtàrí yẹn jàrírù lọ́gbà wa, jàrírù fún Abdullahi Alifẹ́jẹ̀lì. Bàbá fẹ́ kọ́ yẹjú ọ̀rọ̀ kọ́ béèrè àwọn àdéhùn tí jàrírù gbà wá náà tó fi mú àdéhùn yìí jáde. Amma kọ́lì nínú ọ̀rọ̀ Mùhàmmẹ́dì fọ̀kúlì mísìlà máa tàbí kọ́ọ̀là ìwọ náà sọ̀rọ̀ ohun tó sọ fún ìdáka tàjáhù o wàá sì yege wàá pass níbi irú ọ̀rọ̀ yẹn wàá pass. وقد ينكر للجهمي أيضا يمينه وكلتا يديه بالفواضل تنفح وقد يمكن التأويل أن يمينه ومن لا يدري ó ní ọ̀kọ́ tí yóò ń kèrò jàmí yìí ó lè rá ọmọlẹ́yìn jàmí àti jàmí ẹni tó bá ti ní àkéédà jàmí bónú sọ̀fọ̀ àrùn wọ́n ní máa ń tàkàkọ yẹ̀mí náà ọwọ́ ọ̀tún ọlọ́run ọlọ́run lọ́wọ́ ọ̀tún ẹ sì ń fọlọ́run jẹ̀dá rẹ̀ ọ̀kẹ́rìtà ayẹ̀dá ibi o ọwọ́ méjèèjì ọba adẹ́ta subhanahu wa ta'ala tẹ́ǹpàṣó bílfàwà ọ̀vẹ́lẹ̀ ń tọrẹ ẹ̀bùn ọlá balẹ̀ ẹ̀dáhù wọn bù sóòótọ́ tààní yóò ń fẹ́ ọ́ àìfàyẹ̀ṣà ìtumọ̀ àwọn ọlọ́dọ́gbọ́n fi orin gbé bóde ni jahami sọ̀tọ̀ jahami onírọ̀ ẹ̀ṣẹ̀ àmàlùkọ́ lọ́wọ́ tó àpá sọ pé ìyàtọ̀ tí ń bẹ ń bí ọwọ́ ọlọ́wọ́ kan náà ni pé ọwọ́ méjèèjì ọ̀tún ni hmm. ọwọ́ méjèèjì ọ̀tún ni kàkẹ́ ọ̀kẹ́lítà yọ̀dẹ́ ìhì ọwọ́ rẹ̀ méjèèjì ni tó ń fa ṣòro bíi fàwọn àwòrán ó ń fi ń tọrẹ náà ni ìyẹn ni pé ìnà pẹ̀lú ọrẹ ti ń da ọrẹ fáwọn yẹn àkọlé ń lọ́ọ́ lè jàmbá كل ليلة بلا كيف جل الواحد المتمدح وكل يقبل الجبار في كل ليلة بلا كيف جل الواحد المتمدح قل وكل يوصى حديث صلى الله عليه وسلم وينزل الله تبارك وتعالى إلى السماء الدنيا ها ní ثلث الليل الأخير Ọlọ́run máa ń sọ̀kalẹ̀ sí sánmi ayé nídàkẹ̀dá mẹ́ta gbẹ̀yìn tó kẹ́yìn yẹn tí wọ́n máa sọ pé alọ́fẹ́ pè mí kí n dá wa lẹ́nu sẹ́kìrì àkúròlà lọ́fẹ́ wà foríjì kí n foríjì tá lọ́fẹ́ béèrè nǹkan fa àfíà kí n fún bí sì ṣe máa ń ṣẹlẹ̀ ní gbogbo ọjọ́ eré nìyẹn táyọ̀ òfin ìjà yìí mọ́ ọkùnrin yẹn ń gbé lórí jàmbáàrò wọ́n fi hàn yí pé ìlú alif wọ́n ti ẹ̀yẹ kí n máa ti sọ ìrànlẹ́ ti sọ fún yín mọ́ ọkọ̀kọ́ ṣe kí ni ọkọ̀kọ́ mú sèfáàtò lọ́ọ̀yì zà sí yàwá àbẹ́ẹ̀kọ́ nínú àwọn òròyìn ọlọ́run tó jẹ́ pàápàá òun lọ́wọ́ wà ọlọ́run lọ́wọ́ ọlọ́run lọ́wọ́ wọ́n ṣe wàá tún wá bọ́ sínú sèfáàtò mí sèfáàtò láhì alifáìlì nínú àwọn òròyìn ọlọ́run tó jẹ́ iṣẹ́ òun náà ní sèfáàtò muzol صفة النزول من صفات الله الفعلية ها؟ فقل ينزل لجبار سوقي خلون بابا أجانين قايم لمن سوكاله في كل ليلة ببور لا كيفا؟ لا يعني سوقي أولو أكبا سولا كبا أبوبة بولو في سوكاله كاين ما بيدره جل لواحد لمتمدحه أعطيكم بلون باسو

إلى طبق الدنيا يمن بفضله فتطرد أبواب السماء وتفتح اللهم ما سبحانه في إلى طبق الدنيا ọlọ́run sọ̀kalẹ̀ sí sánmi ayé nídàkẹ̀dá mẹ́ta gbẹ̀yìn òru yẹ̀múnù bí fàdílì yìí yọ tọrẹ pẹ̀lú ọlá rẹ̀ yóò ṣèdẹ̀ra pẹ̀lú ọlá rẹ̀ fọ́tò fúrọ́jù àbúwábù sàmáì wọ́n kàn sí gbogbo ẹ̀nà ẹ̀sán mi ẹlẹ́ni ọ̀tún fútáhù wọn ò sin náà nítumọ̀ rẹ̀ tó ti yé gbogbo àdó àtẹ bá ṣe ẹ kàn máa wọnú rẹ̀ ìbéèrè yìí kàn máa wọnú rẹ̀ kí lọ́wọ́ màá wí yẹ̀kú lo alá wọ́n ń sàrán fẹ́ràn ẹnìkọ̀ọ̀kan fìyà ọmọ sàmúnì ẹ̀họ́nù. خيرا ورزقا غير منحا يقول مستغفر يلقى غافرا ومستملح خيرا ورزقا ó yẹ kúlù mo tọ́lọ́ wọn máa sọ náà ni pé àlá ẹgbọ́ o mustapha fèrè ń falẹ̀ foríjì yẹlikọ gáfìrà tí ó pàdé ẹni tí máa ń foríjì ní títí àlá ọmọsẹmú ni ó dání wẹbùn tí ń wá ayíra tí ń fẹ́ kí tí ń wá oore ọ̀rẹ́sì kan tí ń wá rìsìkì dání wá fọ́yọ̀ mọ̀nàfọ́ káwá fi sẹ̀gùn fún eléyìí náà wọ́n tún sọ bẹ́ẹ̀ sí rádìsì ẹni rọ̀ wá záàkà kọ́ ọ́ mọ́. لا يرد حديثهم على خاب قوم كذبوه وقبحوا وذاك قوم لا يرد حديثهم على خاب قوم كذبوه وقبحوا. قل روى ذاك قوم حديث تاوي ذاك عليه àwọn ọjọ́ kan lọ́gbà wa láyọ̀ rọ́dọ̀ hadithi hàn hadithi tí wọ́n bá gbà wá ayé tako àlàáfíà àbàkọ́ òun. ẹgbẹ́ o wọ́n máa ti pàdánù àwọn ìjọ kan tó pé kágbàbó hàn tí wọ́n pa àwọn ẹni nìyírọ́ ọkọ̀ bẹ̀ ó lọ́wọ́n tó bá ní bojú wọn jẹ́ lórí wa bo ni wọ́n fẹ́ takàdé sìgá ọlọ́run máa ń sọ̀kalẹ̀ ṣé ọlọ́run wá jọ bí ẹ̀dá ni sọ́lá kàbá ni kí ni pọ́blẹ́mù yín. nẹ́fẹ́ mú un bí ọ sá sọ̀kalẹ̀ ọ sọ̀kalẹ̀ ni ìlà káyì sóbì iná ìlàdò ọfẹ́ bẹ́ẹ̀ ń pa kíkà nípa àwọn sọ̀hábà ọ̀nà wa sọ̀rọ̀ báyìí kàkàrà ní insha allah subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk